wà ní South Africa ó tún wá sórí ó tún wá sórí eh, mẹ́sẹ̀gì mi bì lórí WhatsApp mi ó tún wá bú mi bí tọ́rọ̀ yẹn ka lára dé oríṣiríṣi àwọn èèyàn ni èmi ò kú ní bínú kódà mi ò tí ì fún lésì nítorí oríṣiríṣi ẹ̀dá lọ́lọ́run dá sílẹ̀ ayé gbogbo ẹni tẹ́rin lójú títì tó ń rìn lọ ṣé gbogbo wọn lẹ́rù bí wọ́n jọ yín ẹjọ́ wà bákan náà ni ẹlòmíì aṣọ ló bo ọ̀pọ̀lọpọ̀ nǹkan mọ́ra ẹlòmíì walking cups ní tó yẹ pé ó kàn ń rárìn lọ gangan tẹ́ pé yẹn ò gbọ́dọ̀ bàjá kọ́lọ́hún Elédùmarè kó má ṣe wá ní òkú láàrin alààyè àdúrà mi ni wípé kí gbogbo akádàgbà kádògbò ká fọwọ́ pawó ká fèrèkì jòbì bàbá súlẹ̀ súwẹ̀ bèbè bàbá yẹn ti lọ ṣùgbọ́n kinní kan ni mo rí gẹ́gẹ́ bíi tí mo rí dìmú nínú ìgbésí ayé bàbá yẹn ni pé ó ní oore ọ̀fẹ́ láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ìyẹn nínú mi fi ń dùn ọ̀pọ̀lọpọ̀ wà tí ò ní orí ọ̀fẹ́ láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tọ́lọ́jọ́ sì dé tó sì mú lọ kọ́lọ́hún elédùnmarè kó dákun nínú àánú rẹ̀ kó fún wa ní orí ọ̀fẹ́ kó má jà bọ́ sí àjìn ayé kó má jẹ́ kí ọ̀tọ̀ ó yọ̀ wá kọ́lọ́run elédùnmarè kó ṣàánú fún gbogbo wa. mọ́mi kẹ́mi Florence mọ́mí kẹ́mi florence ṣáláfíà lẹ́wà mọ́mí bọ́lá tító ń kọ́ bọ́lá tító adébẹ̀sìn mọ́mí fúnkẹ́ innocent mo rí ẹ̀yin náà mo kí yín pé ẹ káàbọ̀ sí ọ̀rẹ́ mi mọ́mí àwa kan àwọn náà ti gbórí wọlé o mọ́mí àwa kan náà ti dé wọ́n ti gbé orí wọlé sí orí ètò tá a wà yìí hmm. ẹni tí mo fẹ́ pè mo fẹ́ wò bóyá wọ́n máa pí ìkọ́ ni mo fẹ́ wò bóyá wọ́n máa pí ìkọ́ ni ká bá wọn sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú àáyá mọ́mí fádípẹ̀ ìbùkún moses mo kí ẹ̀yin náà pé ẹ káàbọ̀ mọ́mí bọ́láńlé àbímbọ́lá mo kí ẹ̀yin náà táíwò best lucky ògúnlọ́wọ̀ mo kí ẹ̀yin náà pé ẹ káàbọ̀ sí orí ìkàlẹ̀ tí a wà yìí. ẹ káàsán níbi tí àwa wà yìí olúwafẹ́mi adéwùmí ló ń sọ̀rọ̀. olúwa ọmọ bàbá súlẹ̀ sún èbèbè ló wà lórí fóònù pẹ̀lú wa ẹ pẹ̀lẹ́ sà àṣẹ̀yìndé bàbá mo gbà á ládùúrà wípé ọlọ́run á dúró ti gbogbo yín pátápátá. àmì jésù. ẹ ẹ jọba ẹ ẹ jọrúkọ yín lẹ́ẹ̀kan sí kí n tó wọnú ìbéèrè lọ sà. orúkọ mi ni olúwafẹ́mi adéwùmí ọmọ dayọ̀ sílẹ̀ ṣúwébèbè. ọmọ bàbá wa dayọ̀ sílẹ̀ ṣúwébèbè ẹ jọ nínú ọmọ bàbá ipò kélòó lẹ wà nínú ọkùnrin èmi ni second born lọ́kùnrin. ẹ̀yin ni second born lọ́kùnrin ẹ̀gbọ́n mélòó lẹ ní níwájú sà. mo ní ẹ̀gbọ́n méjì. méjì ok obìnrin kan ọkùnrin kan àti bọ̀dá wálé. bẹ́ẹ̀ni. ó dáa ṣàlàáfíà lẹ́ everybody wà. àlàáfíà la wà. lórúkọ jésù àlàáfíà ọlọ́run ò ní fi gbogbo wa sílẹ̀. àmì jésù ẹ jọ̀ọ́ bàbá ẹ ọkùn mi gẹ́gẹ́ bí àwa olólùfẹ́ bàbá nígbà tí bàbá yín wà láyé adẹ̀mọ̀ eh, wípé ètò òsìnkú ó sì ń lọ lọ́wọ́lọ́wọ́. pẹ̀lú ògùn ọlọ́run. ẹ jọ̀ọ́ ṣé ẹ lè sọ nípa arrangement yẹn bẹ́rẹ̀ arrangement yẹn kẹ́ bá wa sọ fáwọn ènìyàn wa torí àwọn tó bá fẹ́ wá àwọn tẹ́ bá dẹ̀ fẹ́ invite kẹ́ ẹ fẹnu sọ́ba ìka gbọ́ ká tó wọnú ìbéèrè mi lọ. lórúkọ tí bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ ó mú kí ẹnì àgbẹ̀yìn arúgbó wa àtẹ gbọ́rọ̀ bànújẹ́ èrò ayọ̀ náà la gbọ́ ṣùgbọ́n ohun tó pọ̀ jù bẹ́ẹ̀ tí mo fẹ́ sọ lórí àwọn tó ran bàbá lọ́wọ́. ok ṣe ṣé bẹ̀rẹ̀ ti fẹ́ ká ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìbéèrè ni ẹ kọ́kọ́ bá wa sa arrangement ká wá wọnú àwọn yẹn kẹ́ wá máa dárúkọ wọn. ẹ programu bẹ̀rẹ̀ láti nǹkan bíi friday by twelve o'clock. lọ́sàn-án friday. the program start. níbo ló ti bẹ̀rẹ̀ venue sir bẹ́ẹ̀ni yẹn normal ten o'clock ẹ mọ̀ at least pé gbogbo ojú wa àwọn tá a pè àtàwọn olólùfẹ́ bàbá àtàwọn olùrànlọ́wọ́ gbogbo wọn náà máa wá so by twelve o'clock àtàwọn òṣèré gbogbo wọn náà àwọn àgbààgbà òṣèré tán jẹ́ tán tẹ̀lé bàbá àtàwọn tó tún jẹ́ ọmọ sí wọn gbogbo wọn dé by twelve o'clock and the program start by twelve o'clock. níbo lẹ ti máa ṣe yẹn. ní àgbàlá Gabriel ní ìlú ìjọ Àgbàlá Gabriel ìjọ Àgbàlá Gabriel nílùú Ìbàdàn. bẹ́ẹ̀ ni mà pẹ̀lú ògùn Ọlọ́run. Hmm. so nígbà tẹ bá ṣe yẹn kí wàá ìgbà ni wọ́n máa wọ́n máa wọnú ilẹ̀ ìgbà báwo ni wọ́n ṣe máa ṣe gbogbo ẹ̀ ṣe máa ṣàlàyé yẹn náà. pẹ̀lú ògùn Ọlọ́run kọ́tọ́ máa fẹ́ lómi ìṣe wa. àmín àtẹnudọ́. a dúpẹ́ fún gbogbo àwọn olólùfẹ́ tí ń tan bàbá lọ́wọ́ àdẹ̀tún dúpẹ́ fún àgbàlá Gabriel fún ribiribi oore tí wọ́n ṣe. ẹ ṣàfẹ́ dúpẹ́ ṣẹ́ni páwọn ilé ilé mọ oore. Ah. ọlọ́run ni ọlọ́run ló lò wọ́n. ọlọ́run lò wọ́n. gbogbo wa ni because tí kò bá sí àwọn bàbá òbá ti kú síkẹ́ ọpẹ́lọpẹ́ wọn àti ọpẹ́lọpẹ́ ọlọ́run tó ti àwọn jáde bí olóró olùrànlọ́wọ́ fún bàbá. tó o mú dẹ̀ fi ẹ̀mí ìmórí wọn àwọn oṣù abara mórí jẹ hmm. ẹni tó mórí ni wọn àdẹ́gbọ́dọ̀ fẹ́mi mórí wọn àgbàlá gírífẹ̀ wọ́n tíráì wọ́n ti hmm. ohun ribiribi tẹ́mi kò lérò ṣùgbọ́n mo fi ọpẹ́ àtìyìn fún ọba tó dá ayé àti ọ̀run tó jẹ́ pé òun ni kábíyèsí òun lorúkọ tí aráyé gbọ́ tí gbogbo orókún wúlẹ̀ orúkọ jésù lálẹ́ pé tí gbogbo orókún wúlẹ̀ so bàbá yẹn ó ṣe ń ṣe ọlọ́run máa gba àdúrà ẹ̀ àmín oore tó dẹ̀ ṣe kò ní kábàámọ̀ pé òun ṣe oore àmín kò ní fọmọ ṣe iṣẹ́ ìrànṣẹ́ kò dẹ̀ ní fàyà ṣiṣẹ́ ìrànṣẹ́. àmín. ọlọ́run máa gba owó ẹ̀ ṣiṣẹ́ ìyè ṣiṣẹ́ ìyanu ni agbára ọlọ́run. àmín ah ẹ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Àgbàlá Gabriel nítorí pé gbogbo nǹkan ṣe ẹ mọ̀ ọ́ lóore. mo mọ̀ ọ́ lóore o mo mọ̀ ọ́ lóore mi ò gbọ́dọ̀ parọ́ mo mọ̀ ọ́ lóore because ìgbà tí kíní ìṣẹ̀lẹ̀ mi ò sí nílẹ̀ tàbí lọ gbé bàbá láti hmm. ìlú Èkó lèmi wà Èkó ni mo wà nígbà yẹn ara mi náà sápá àwọn ọba tí mo lágbára ṣùgbọ́n àwọn ni ọlọ́run ń lò títí títí tí ò wá fi wà báyìí wọn kò bá ti kú tipẹ́ hmm. àwọn ni ọlọ́run ń lò ò bá ti kú tipẹ́ àwa fẹ́ bàbá ṣùgbọ́n ọlọ́run fẹ́ wá ju ọlọ́run fẹ́ bàbá jù wá lọ. bẹ́ẹ̀ hmm, hmm, ẹni tó lẹ ẹni tó lẹ́mìí ló gbà á àdẹ̀bí pẹ́pọ́ pé àwọn ọmọ la arúgbó wa. olúwa ṣeun aláwọn kan ń gbérú mọ̀ káàkiri wọ́n sọ wípé Àgbàlá Gabriel pé òun ló pa yín bàbá yín ṣẹ́rí kò sí kí lóun eléyìí kó mọ̀ máa ṣẹlẹ̀ ẹ máa hmm. gbọ́ yìí ẹ máa gbọ́ ọ̀hún ṣùgbọ́n ṣẹ́rí òdodo kò sí tó bá pẹ́ ó máa fara hàn tó hmm. ti yé yín hmm. ṣẹ́rí ilé ayé yìí láti bá táwọn kan ṣe dáná jù táwọn kan tún ṣe dáadáa kò sí ẹni tó bá lókìkí wọn á kọ́kọ́ sọ̀rọ̀ rádaràda wọn ti àwọn èèyàn náà ló tún máa sọ dáadáa nípa ẹ̀ ẹ wò pé ṣé kọ́ fẹnu wọn sọ̀tọ̀ kú sọ ẹ̀tọ́ hmm. ìwọ̀ fà lẹ́nu tó bá wọ lẹ́nu kó fẹnu ẹ̀ sọ ọlọ́dà ti máa ẹ jẹ́ kí n sọ kankan fún yín tí ò yá àwọn èèyàn ẹni tẹ́ ẹ̀ ní kókó ṣubú táwọn èèyàn ti gbàgbé pé iwájú ẹni tí wọ́n lé yẹn wà. kábíyèsí. tó ẹni tẹ́ ẹ̀ lé yẹn iwájú iwájú náà ló máa ma wà kó lè padà ìbàjẹ́ ènìyàn ni kò dáṣẹ́ olúwa tó ẹni tẹ́ ọlọ́kọ̀ máa san gbogbo anẹ́sàn rẹ ni. àmín ọ̀gbẹ́ni fẹ́mi ìjẹ́ lẹ́yìn tẹ́ ti dúpẹ́ lọ́wọ́ bàbá wa àgbàlá Gabriel tán mo tún fẹ́ kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó lọ ń lò gbogbo àwọn ọmọ lílé lóko lẹ́yìn odi ní gbogbo àgbáyé tó gbárùkù ti bàbá ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ wọn. mi ò lè dúpẹ́ náà tán hmm. ọlọ́run lọ́bẹ̀ lẹ́sàn-án tó ń sa àwọn èèyàn lóore gbogbo ẹ tó ṣe bàbá lórí gbogbo wọn kọ́ ni mo mọ̀ hmm. ṣùgbọ́n mò ń gbọ́ different things on social media wípé à láti California láti US láti Canada wọ́n ti ṣe bàbá lórí láti Nàìjíríà láti UK gbogbo ayé nǹkan rí nǹkan rí ò ní tán lé wọn. àmín gíga gíga báyìí là ń bọ́jọ́ gíga ni gbogbo wọn máa máa wà. àmín mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn àpapọ̀ ọ̀rẹ́ mi gbogbo ọ̀rẹ́ tí mo ní hmm. láti ìgbà tí mo wà níbàdàn tí mo ṣe kékeré àwọn ọ̀rẹ́ mi wọn fìgbà kan fi mí lẹ̀ because mostly wọn ló jẹ́ kí n tẹ̀mọ̀ pé bàbá mi sick. tó hmm. ẹ wò ọlọ́run nìkan ló lè bá mi san wọ́n lẹ́sàn-án tó dáa tí hmm. bá ń sọ mélòó ni mo fẹ́ sọ hmm. ọlọ́run lọ bá aláàánú ó bá mi ṣíjú àánú wo gbogbo wọn ó bá mi ṣíjú àánú wo ìdílé tiwọn náà. àmín àmín ah, ẹ ṣeun gan inú mi dùn gan àwọn ọ̀rẹ́ yín ọlọ́run elédùnmarè á dúró ti àwọn náà kò ní dá wọn dá bùkátà àwọn náà. àmín orí orí pé ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ní ẹ̀mí ìmoore lára ọlọ́run elédùnmarè á dẹ̀ jẹ́ kí ayé rántí yín dáadáa si rere wọ́n fi re lo ẹ̀yin náà wọ́n fi re wọ́ ẹ̀yin náà rí lágbára ọlọ́run. àmín jésù. dẹ lórí ìbéèrè tí mo tún wáá fẹ́ béèrè ni wípé ṣé ọjọ́ friday yẹn náà ni gbogbo aré ní gbogbo ètò ìsìnkú ni wọn bàbá náà sì máa wọlé sùn ṣọjọ́ friday yẹn ni gbogbo prógráàmù yẹn. lórúkọ jésù wọn wọ́n fi ilẹ̀ bò wọ́n láṣìírí lórúkọ Jésù ní ọjọ́ Friday yẹn tẹ wá rí ẹ mọ̀ fáwọ̀ wa sájọ́ mọ́ kọ́lọ́jà kí ọwọ́ wa kó tó etí hmm. gbogbo wa náà ṣe ń lù pọ̀ mẹ́sì àánú tó tí ẹnikẹ́ni bá ní àánú láti ṣe àwọn ọmọ ẹ̀ẹ́dẹ́gbẹ́rẹ́ irú èmi àtàwọn ẹ̀gbọ́n mi ìkọ̀tọ́ ní èèyàn kì í yóò bẹ̀rẹ̀ sọ pé kó máa ṣẹ́ra ẹ̀sìn nú àánú olúwa ni gbogbo wa ń wò because ó yẹ kí mi náà mú kí n mọ position tó yẹ kí n wà ó láwọn ọkọ tó yẹ kí n ṣe lọ́jọ́ òní ṣùgbọ́n tí kò sagbára tó jẹ́ pé àánú ni gbogbo wa ń wá. Hmm, a mọ̀ àti àti ẹ̀ ti gbá wọn sórí díẹ̀ àti gbọ́. mo ẹ máa bá wa sọ̀rọ̀ lọ. tí ó bá di ọ̀nà tó yẹn tó jẹ́jọ́ Friday hmm. ni ètò ìsìnkú máa lọ ṣùgbọ́n mi ò mọ̀ bí àwọn kan wà fámílì òbí ẹbí jẹ́ pé wọ́n fẹ́ bí àwọn ọmọ náà fẹ́ bọ́ ọwọ́ wọn ṣe díẹ̀díẹ̀ tó fẹ́ ṣe ìnáwó fún bàbá wọn ṣùgbọ́n nísìnyí kò tí ì sí agbára hmm. àti bẹ̀jẹ̀ kí kọ́ba wàá filẹ̀ bu bàbá yẹn láṣìírí ní kọ́ni wọ́n ṣe ní yẹpẹrẹ èèyàn ńlá ni wọ́n. bẹ́ẹ̀ ni ẹ wà ẹ wà sún ọjọ́ ìsìn jíjẹ mímu síwájú. ọ̀run nílé àwa nájà láyé ni ọ̀run nílé hmm. kò sígbà tí ọlọ́jọ́ ò lè dé àwa a wà yìí náà àánú la ṣe ń rí gbà gbogbo àná máa kú kò tẹ́ni tí ò ní kú àánú la ṣe ń rí gbà ni àánú ọlọ́run kó lè má fi wá sílẹ̀. àmín àmín so àánú ọlọ́run ò ní fi yín sílẹ̀ lágbára ọlọ́run so tí bàbá bá wọlé sùn báyìí tó bá wá di pé ẹni ẹni pati whatever tẹ fẹ́ ṣe ẹ wà dájọ́ yẹn síwájú. pẹ̀lú ògùn ọlọ́run mà. ìyẹn náà ó dáa ọlọ́ka tiẹ̀ kọ́kọ́ filẹ̀ bo bàbá láṣìírí ná ọlọ́ àánú àwọn èèyàn ti ń gbàdúrà fún yín pé àánú ò fọhùn lágbára ọlọ́run gbogbo ẹ̀yin èèyàn tí ẹ gbogbo ẹ̀yin èèyàn tí ẹ wà ní orí ètò àtẹ̀yìntẹ́ máa padà wò ètò yìí lọ́wọ́ ọ̀gbẹ́ni tó ń bá wa sọ̀rọ̀ náà ni ọmọ bàbá second son bàbá Sule Suebegbe gangan gangan gangan gangan ni Mr Fẹ́mi Mr Fẹ́mi ni orúkọ wọn. Adéwùmí. Bàbá Mr Fẹ́mi Adéwùmí ọmọ bàbá Dayọ̀ Adéwùmí aka Sule Suebegbe ọmọ wọn gangan lẹ ń gbọ́rọ̀ lẹ́nu wọn ni. Ṣé Olúwa wà pẹ̀lú yín wà? Tá a bá rí ẹnikẹ́ni tó bá fẹ́ ṣèrànlọ́wọ́ fún wọn ẹ̀yin èèyàn ṣé ẹ báwo ni ká ẹ má ti lọ lórí ètò ẹ jẹ́ kí n gbọ́ nǹkan táwọn èèyàn fẹ́ sọ náà mo fẹ́ ka kọ́mẹ̀ntì àwọn èèyàn ẹ jẹ́ ká ẹ jẹ́ n ka kọ́mẹ̀ntì náà tó bá fẹ́ ṣe ìdílé fún bá fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún ìdílé yín àbí fún ẹni bọ ẹ jẹ́ ká gbọ́ ọlọ́run kò ní fi gbogbo wọn sílẹ̀ àmì mo ka kọ́mẹ̀ntì mo mi jẹ́ ayé ọba e prince ayọ̀dèjì fúnkẹ́ innocent wisdom rèé o bẹ́ẹ̀ ni bàbá ẹ mọ̀ pé bàbá sùn lè sún èbèbè ní wọ́n ní wisdom bẹ́ẹ̀ ni ẹni tó bá bí èèyàn lèèyàn ń jọ lágbára ọlọ́run awosiji bọ́lá eh, god mercy eh, We locate all the children in the name of jesus amen àánú ọlọ́run àwọn àwọn orí tábẹ́rẹ́ ẹnikẹ́ni tó bá fẹ́ ràn lọ́wọ́ ní nàìjíríà lẹ bá wà ní lókè òkun lẹ fẹ́ wà ní àwọn ọmọ bàbá náà nìyẹn bóyá ẹ fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún wọn pé tọ̀ ká ti ẹ̀ eh, bá wọn ràn wọ́n lọ́wọ́ lẹ́yìn gbogbo ètò ìsìnkú yìí ẹ jẹ́ ká mọ̀ ẹ fẹ́ invite wọn lọ sí abroad ní anything tẹ bá fẹ́ ṣe ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ̀ ẹ jẹ́ ká mọ̀ ẹ ká mọ̀ àwọn wọ́n mọ oore mo dẹ̀ gbà let's contribute things into your account and give it once okay ṣé ká fi àkáǹtì ṣé ká fi àkáǹtì wọn sílẹ̀ ni àbí to my account kẹ̀ and give it once okay God will send okay mercy will locate but ẹnìkan ló sì sọ̀rọ̀ èṣùpòfo ṣe wà ó máa tọjọ́ mẹ́ta àáfàá bọ́ọ̀lù èṣùpòfo ẹnìkan ló ń sọ̀rọ̀ God will send helper to them okay so tó bá ṣe jẹ́ ṣá eh, Mr. Femi máa padà kàn sí yín since I have your number so um people are let's no raise something for them at once okay can, we should raise something for them at, okay at once She, she ma, okay yálàjì account okay wọ́n ní kí n fi account mi sílẹ̀ ẹ jọ ẹ sọ̀rọ̀ ẹ account ta ni ká fi sílẹ̀ account details is ẹ jẹ́ kí n fi account uncle sílẹ̀. ẹ jẹ́ ká fi àkáǹtì bọ̀dà Fẹ́mi sílẹ̀ àbí ti bọ̀dà Wálé ẹni tó máa jẹ́ agbẹ̀rẹ̀ kínní fún wọn ṣé ẹjọ́ àkáǹtì Mr Fẹ́mi àkáǹtì alẹ́ máa fún wa. ẹ hello. Sir. àwọn kan sọ ìyá account. àkáǹtì bí ẹ fẹ́ mọye tẹ́ ni your own account number mercy will locate ìyá alájẹ account okay àkáǹtì mi ìyálájà àkáǹtì ok ẹ ẹ ok wọ́n ní kí n fa àkáǹtì mi sílẹ̀ ẹ jẹ́ kí n fa àkáǹtì ok ìyálájà àkáǹtì ó yá ẹ jẹ́ kí n fa àkáǹtì mi sílẹ̀ so tó bá ṣe jẹ́ ẹ máa mọ̀ ẹ máa mo máa print everything jáde fún yín use your own and keep them ok wọ́n ní ká dáhùn yẹn jọ ká kó fún yín ká lè mọ̀ ok my account ok so uncle Femi, mo bẹ jẹ́ kí n fa àkáǹtì mi sí gbà náà kẹ́ ẹ tó kúrò lórí ètò yìí ẹ lo ok first bank mi ẹ jẹ́ ẹ lo ti first bank first bank uh, ṣé mo ṣe rántí àkáǹtì first bank ṣá ẹ lo stanbic mi mọ rántí stanbic stanbic zero zero zero mo ti ń pin ẹ̀yìn èèyàn wa o nine two three one one two three four four four Fọláṣadé. Fọláṣadé Fúnmiláyọ̀ Tanímọ̀lá ẹ tó bá fẹ́ zim ẹ lo studio line láti zim gbogbo owó tẹ bá sẹ́ndì ẹ sẹ́ndì ẹ lè ẹ post ẹ sẹ́ndì ẹ̀sán ẹ lè post kíní ẹ̀gán sanda comment section no ẹ sẹ́ndì dọ́kẹ̀tì sí mi ẹ sẹ́ndì rìsíìtì sí mi o so z number ẹ lo studio line yìí láti ṣe z number that is the account number so zero zero zero nine two three one four four four stanbic fọláṣadé fúnmiláyọ̀ tanímọ̀lá so ẹ̀yin tẹ́ bá ẹ jẹ́ ń pin ẹ̀ final okay whatever tẹ́ bá ní ẹ jẹ́ káwọ́ kan lè raise fún family wọn just on behalf of the courtroom ó kéré ó pọ̀ ẹ jẹ́ ká fún wọn kọ́ má sọ pé wọn ò rí ọwọ́ wa so ọkọ Fẹ́mi lẹ́ẹ̀kan sí ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Àgbàlá Gabriel àti gbogbo àwọn èèyàn tí Ọlọ́run ń lò mo dúpẹ́ lọ́wọ́ ẹ tún dúpẹ́ lọ́wọ́ àwọn tó ní ká tún pín àwọn kan ló tún sọ sí pé ká tún pín account number ẹ tún dúpẹ́ lọ́wọ́ wọn náà. Ah, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ nàìjíríà rere tí wọ́n ran bàbá mi lọ́wọ́ tó jẹ́ Dayọ̀ Adéwùmí sílẹ̀ sí èdèdè mo really appreciate Ògolúwa kò ní fi anybody sílẹ̀ àánú àpọ̀ nínú ilé everybody lórúkọ Jésù. ok àmín. Okay nǹkan rẹ kò dẹ̀ ní tán lè wá o. àmín àmín àmín lórúkọ jésù ẹ ṣé gan so lẹ́ẹ̀kan sí uncle Femi thank you so much for your time thank you my regards to the family ẹ bá ń kí mr wale ẹ bá mi kí everybody gbogbo ọmọ pátápátá ààyè anybody sílẹ̀ ẹ bá wa kí wọn o ẹ̀yin bàbá dá lórúkọ jésù ọlọ́run bá wa mú ọjọ́ rò ó lágbára ọlọ́run ẹ̀yin náà gbogbo tẹ́ ẹ bá ṣe ń lọ ṣe bí èkó ni gbogbo yín wà lẹ́tí ń lọ síbàdàn àbí ọlọ́run abá mi pa àlọ́ àtàbọ̀ yín mọ́ lágbára ọlọ́run ẹ ò ní ṣìrìn kẹ̀dẹ̀ bá mi kí mọ́ sí yín náà dáadáa àbí ọmọ tòótọ́ ọlọ́run á jẹ́ kí wọ́n jèrè ọmọ lágbára ọlọ́run wọ́n á jèrè yín lágbára ọlọ́run ẹ ó ṣe rere lójú ẹ̀mí wọn lágbára ọlọ́run mo gbà ládùúrà pé ayé tí ẹ ṣe ò jẹ ìrùdí àjẹ lórúkọ jésù ẹ ò ní kánjú kú ẹ ò ní kúkú ọ̀wọ̀ọ̀wọ̀ tọmọtọmọ lágbára ọlọ́run lẹ́yìn òkú bàbá yín ire á dé ògo àfọ̀hún nínú ayé gbogbo ẹ̀yàn ọmọ lórúkọ jésù ògódé ẹ̀mí pè wá ní jẹ́ sí yín lágbára ọlọ́run dáadáa lámàá rí ẹnìkan ti bá wa sẹ́ndì one thousand ara ẹ̀ náà ni ẹni sẹ́ndì one thousand náà try Emmanuel Ọláọ̀fẹ́ God bless you ẹ ṣé gan ni ẹ ṣé mo dúpẹ́ gan kú fẹ́mi God thank you so much for your time amen. gbogbo bí tí wọ́n ti yọ owó náà ọ̀nà ò ní mọ́ wọn. àmín àmín àbùdí ní tolókun àbùdí ní tọlọ́sà ọlọ́wà máa bùkún wọn. àmín Jésù ire owó ire nílà oòrùn ti àjàrí wa á wá wọn rí. àmín àmín àánú àfọ̀n lé gbogbo wọn lórúkọ jésù. àmín àmín àmín jésù ẹ ṣe gan ni so tó bá ṣe jẹ́ èmi náà máa kàn sí yín so nínú àkáǹtì yẹn èmi náà drop fifty thousand naira síbẹ̀ ẹ ṣe gan mọ ẹ ṣe ọmọ ẹṣẹ yẹn á gbèrò mà lórúkọ jésù ibi gíga ibi gíga ni la máa máa fa yín lágbára náà ẹni orógun àkóbá àdábà ọ ẹni orógun àkóbá àdábà ẹni ní ṣiṣẹ́ ṣe lórúkọ jésù. àmín àmín ẹ ṣe gan all right god bless yes, you all right yes. so tó i'll get yeah, back to you ma. yes sir okay, take yes, care ma. my regards to everyone yes. in the family. all right yep. so ọmọ bàbá Sule Suwe Bebe lẹ ti gbọ́rọ̀ lẹ́nu wọn yìí táwọn bá fẹ́ sọ̀rọ̀ àwa máa sọ fáàtì ni lóbi ṣe pé wọ́n ní pé ó jọ pé kinní kan àwa máa sọ̀rọ̀ a ti sọ fún yín pé orí bí ọjọ́ friday lètò òsìnkú máa wáyé friday ọ̀sẹ̀ yìí déètì friday ṣé kìí ṣe twenty two today is kí ni déètì òní ná ẹjọ́ kí ni déètì friday ná bíi twenty two twelve wọ́n dẹ̀ pe gbogbo àwọn òṣèré pátápátá wọ́n pe gbogbo àwọn tó kọ́ bàbá níṣẹ́ wọ́n pe ẹbí wọ́n para wọ́n pe gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá Sule Suebebe pé ká ṣe ẹ̀yẹ ìkẹyìn fún bàbá ní ọjọ́ friday lágo méjìlá mo sọ fún yín ṣe ní tí n bá ń sọ̀rọ̀ mo máa ń ju àwọn ọ̀rọ̀ mo máa ń ju pọ́ìntì sílẹ̀ ṣùgbọ́n ẹ ẹ tètè ka lọ́jọ́ yẹn ọjọ́ tèmi àti yín sọ̀rọ̀ tí mo ní mo wá sọ̀rọ̀ mẹ́ ok friday twenty first ok on the twenty first ọjọ́ tí mo àjọ ń sọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ lọ́jọ́ yẹn twenty first mọ́mi mo pé lọ́lá ìbídàpọ̀ god bless you mo sọ̀rọ̀ kan mo ní mo ní tó bá wu àwọn ọmọ mo ní wọ́n lè sọ wípé wọ́n fẹ́ sin sílé bàbá Sule Suebebe mo ní ṣe bóun ló ní ilé ẹ̀ ṣe rántí pé mo sọ bẹ́ẹ̀ mo ní ẹni tó lẹ́rù mo lóun ló lẹ́rù ẹni tó lẹ́rù mo lóun ló lẹ́rù mo lóun ló ní ilé ẹ̀ mo tó bá wù wọ́n mo lè sí mo ti já yín sí ti pẹ́ ẹ̀ tètè gẹ́ẹ̀tì mi ni ilé bàbá ni wọ́n sin bàbá sí torí bàbá ló nílé àwọn ọmọ àwọn ọmọ bàbá tún lè sún èbèbè wọ́n sì mòore ẹnìkan béèrè lórí comment section yẹn pé ẹ kí ló dé tí wọn ò wá yọjú ah venue Àgbàlá Gabriel ni church àgbàlá Gabriel wọ́n ti máa ṣètò òsìnkú wọ́n wá lọ sí ibi ilé wọn tó wà níbi tí àgbàlá Gabriel kọ́ fún wọn ibẹ̀ náà ni wọ́n máa sin bàbá sí ẹ má dára yín láàmú mo sọ fún yín mo lóun ló nílé rẹ̀ tó bá wù wọ́n lè sin bẹ̀ ibẹ̀ ni wọ́n ti máa ṣe gbogbo ẹ̀ àwọn ọmọ bàbá ẹnìkan béèrè question ẹ kí lè tí wọ́n wá yọjú ìgbà tí bàbá Sule Suebebe tí wọ́n kú tán ní àwọn ọmọ la ṣẹ̀ṣẹ̀ wá rí gbogbo text messages voice note tí bàbá àwọn ọmọ gan ló sọ ní tí bàbá ṣèdí rè àwọn ọmọ sọ fún bàbá pé dádì ìwé àkọ́ mi dádì à ń bọ̀ wá wò yín à ń bọ̀ lọ́jọ́ báyìí dádì ìwé àkọ́ mi bàbá ló ní pé kí wọ́n má wà voice note pastor gíbẹ̀ gan fi ti ara wọn gbọ́n wọn làwọn sọ pé ah ah káwọn dẹ̀ ń jáde káwọn sọ wípé àwọn ọmọ yẹn ò lẹ́bi kankan níwájú bó ṣe wù kó kéré mọ́ níwájú ọlọ́run àti yàn they wanted to come wọ́n bá bàbá wọn sọ wọ́n communicate pẹ̀lú bàbá wọn àwọn ọmọ alálùbáríkà ni àwọn ọmọ tó àwọn ọmọ dáadáa ọmọ téèyàn fi yan gan ni síbẹ̀síbẹ̀ olúwa dára sí wọn àdúrà tèmi ni pé kọ́lọ́run kò jọ kó bá mi gbé wọn lórí sókè àwọn àwọn ọmọ bàbá ilé yìí wọ́n mọ oore wọ́n mọ oore so ẹnikẹ́ni tí ìwọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ni ẹnì kejì rẹ tọ́jú ẹ̀ dáadáa ṣé mo pin nọ́mbà yẹn àbí mi ò pin ẹ̀ jọ ṣé mo pin ẹ̀ ah account details yẹn ṣé mo pin ẹ ẹ jẹ́ o ok ó rẹ̀ pé mo pin ẹ ok mo pin ẹ ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ni ẹnì kejì ẹ tọ́jú ẹ̀ dáadáa mo bẹ̀ yín nítorí ìtọ́lọ́hún ẹni nǹkan kí nǹkan tá a bá ní ẹ jẹ́ ká fi ràn wọ́n lọ́wọ́ èmi máa fi fifty thousand sílẹ̀ ẹni tó bá ní five hundred thousand lè fi sí ẹni tó bá ní jù bẹ́ẹ̀ lọ lè fi sí ẹ jẹ́ ká wò lórúkọ ìyálájẹ́ courtroom àwọn ah, ní north bin nóòkè. No, okay mo pín ní ẹ ẹ̀yin èèyàn mi ẹ mọ̀mọ̀ sọ báyìí mo pín ní ẹ lẹ́ẹ̀kan ẹjẹ tí wọ́n ń pín kí wọ́n á tún pín ní ẹ. ṣé ẹ ti rí báyìí ṣé ẹ rí i pé mo pín ní ẹjọ ẹjẹ bá ti rí i pé mo pín ní ẹjẹ kí mo ẹ indicate pé mo pín ní ẹ ah mọ́mí Fúnkẹ́ innocent God bless you ma wọ́n láwọn send five thousand God bless you ma Ọlọ́run Elédùmarè á jẹ́ kí ọwọ́ yín máa lọ síwájú pin God bless you mo ti fi sí padà mo ti pin ẹ̀ padà Ifatumo K Kehinde mo ti fi ṣe padà you pin it God bless mommy Mopelola just oh put it down eh, mo mo mo um, mo ti wá pin ẹ padà ni it's pin already hey Steve Don God bless you Ọlọ́run tún mi ṣe God bless is there God bless ẹ ṣé ẹnikẹ́ni tẹ́ bá ní ẹni tó bá fẹ́ ṣe ẹ jẹ́ ká ṣe nǹkan fún wọn lórúkọ Ìyá Alájẹ courtroom ká fún wọn nǹkan tá a nírè ká kàn fún wọn ní orúkọ wa ká fáwọn ọmọ ah Wosiji Bola god bless you àwọn èèyàn mà ti ń fún wa ní nǹkan àwọn èèyàn ti ń fún wa ní nǹkan àwọn èèyàn ti ń fún wa ní nǹkan ẹ ṣé o ẹ ṣé bá a ṣe máa dá ní tèrè èjì tèrè ẹ bá mi share. ẹ bá mi share anything àkáǹtì mi ló wà ń bẹ̀ so that mọ́ ẹ favour swagger káwá wo iye tó wọlé ẹ máa kọ súlẹ̀ súwé bèbè sí tó bá ti wọlé ẹ máa kọ súlẹ̀ súwé bèbè sí màá tiẹ̀ ti yọ owó mi tó wà níbẹ̀ náà torí mo ṣẹ́wó lónìí mo fẹ́ fi sẹ́ǹdì ẹrù wá sí Amẹ́ríkà èyí tẹ́ ti sẹ́ǹdì owó ẹ máa wò súlè sú èbèbè súlè sú èbèbè ẹ̀kọ́ síbẹ̀ whatever tẹ́ bá ní a máa kó jáde màá dẹ̀ dárúkọ èyí tẹ́ fún wa lówó mo lè kọ sọ first name mi àbí last name màá dárúkọ ìwọ tó bá ti gbórúkọ ẹ̀ wá ti mọ̀ ah tètè sọ pé yàrá jẹ́ mo sanwó èmi ò kí ń parọ́ kò sí ní dábẹ́ fowó wọn ṣe àwọn ò tó bá wọn fi síbẹ̀ torí àwa náà fẹ́ dàgbà fẹ́ dògbò àní kánjú kú àní kánjú lọ ẹ̀yin tèmi ṣé ń gbádùn mi o ẹ̀yin tèmi ṣé ń gbádùn mi ẹjọ́ bàbá singa sẹlẹ̀ Orlando God bless you ọlọ́run tún mi ṣe fàbọ̀ olóṣọlá God bless you adétúgà tóyìn God bless you ọlálérè ọláwọyìn God bless you ẹ ṣé gan adúpẹ́ o ọlọ́run á jẹ́ ẹ wo nǹkan oore láàmú àríbára wa ṣe lágbára ọdún torí pé wọ́n mú oore ṣe bá ti ṣe oore táwọn kan tí ò mú oore àwọn tó bá sì mú oore oore ó sì máa tọ̀ wọ́n lẹ́yìn lọ pétérù oore dé olówó ṣẹ́gun bídèmí ara ẹ̀ náà ni god bless you sir ara ẹ̀ ní one thousand ara ah, ẹ̀ ní báwo ní tẹ̀lé òdìkejì yóò ṣe dúró yóò ṣe déédéé nìyẹn adégbètè olúwatóbi ẹjọ ẹ bá wa jẹ́ káwọn èèyàn kan bá wa ṣe owó sí i gbogbo àwọn èèyàn wa tó wà ní diaspora bódìjà àyàn ará bódìjà god bless you mary gold god bless you ẹjọ ẹ bá wa ṣe owó sí i èyí tẹ́ wà ní diaspora ẹ bá wa ṣe owó sí i kówó yẹn kó lè tètè gbórí sókè dáadáa ẹjọ ẹ bá fẹ́ fún wa one hundred tó fẹ́ fún wa ní two hundred a máa appreciate ẹ̀ gan ni o ọlọ́run lẹ ṣe fún ẹ jẹ́ ká ṣe mo bá tá a bá lè ṣe lórúkọ ìyá aládé oh fàdípẹ ìbùkún moses wọn làwọn fàdé two thousand five hundred god bless you ẹ ṣé gan mo dúpẹ́ o Ọlọ́run àjẹkẹ pẹ́ fún wa god bless you so much god bless you richly ẹ ṣé jẹ́ káwọn èèyàn wá túbọ̀ máa bá wa fowó sí i gbogbo ẹni tí wà ní diaspora ẹ jẹ́ ká ṣe àní kánjúkú lórúkọ jésù ẹ lórúkọ ẹ ṣe rí àwọn oore àwọn oore tó yẹ ká máa ṣe rèé ẹ máa fi gbàdúrà ní olúwa má jẹ́ kánjúkú ẹ fi ṣàdúrà fúnra yín olúwa jẹ́ kí n dàgbà kí n dògbò ṣàpàtìgbà àti ṣàdúrà fáwọn ọmọ pé ayé tí ẹ ṣe ò jẹ kọ́nà jẹ́ kí ìrùdí ẹ̀ jẹ àdúrà ńlá ni ìwọ ṣì wà láyé báyìí gbàdúrà fúnra ẹ ọlọ́run má jẹ́ ń kánjú kú hmm, má jẹ́ ń kánjú kú ṣàdúrà fúnra ẹ whatever you have please drop fún mi Robert àti owó yẹn a ní kẹ́ bá wa ṣe owó síbẹ̀ yẹn a ti fi àkáǹtì sílẹ̀ please we just need we need to gather some money ká fún wọn whatever. Tabani, let's gather. Let's gather, please. I'm doing mo ń ṣe project kan ní owó pọ̀ so I will draw 50k. I fi 50,000 sí. Mo mi fún kẹ́kọ̀ọ́ láwọn oníṣẹ́ wa. Màá ṣe 50k See, o. Èwo ló ń dalẹ̀ nù tó ti blọ́ọ̀kì mi mọ́ léyìí. Yèsọ wa gbélẹ̀ ládùúgbò wa o. Wow wọn láwọn búlọ́ọ̀kì ni ẹ jẹ́ fi hàn yín wọn búlọ́ọ̀kì aláàjẹ o ẹ wo mọ́tò ṣe rí mọ́tò ńlá yẹn tó búlọ́ọ̀kì ojú ọ̀nà tí máa gbà ló ti búlọ́ọ̀kì. mo máa free láti Friday mo máa free dáadáa. ẹ̀rí ẹni tó ń gbélẹ̀ ni láti wájú ló ti ń gbé tí nàìjíríà lẹ máa ń gbé látẹ̀yìn àbí. ó ti gbé drum yẹn lẹ̀ padà. ẹ ṣé o ẹ ṣé o tẹ̀ ń gbọ́ wa. so and you tell me, thank you so much and God bless you I got to go now mo ń so it's about our court, tẹ bá wa cut out ibi account details ẹ jẹ́ káwọn èèyàn more. so my work nǹkan tá a bá máa fi dá tó bá máa fi di ní mo ń twelve lọ́la but tí wàá lè update láàárọ̀ ọ̀la kó yẹ tá a ti rírì àwìlẹ̀ tó nà mo kàn lè bá ti wo check phone me. but please ẹ jọ bá wa ṣe nǹkan ẹ tẹ wà ní dàásù rẹ bá wa ṣe nǹkan God bless you I love you so much love you love you love you love you so so much ẹ jẹ́ kí n máa fi èyí ṣẹlẹ̀ lórí ètò ẹ jẹ́ kí n máa fi èyí ṣẹlẹ̀ ní orí ètò wẹ́rẹ́wẹ́rẹ́ ló gba àfi wẹ́rẹ́wẹ́rẹ́ ló gba ọ̀rẹ́ mi ẹ mọ̀ dáhùn o ẹ máa wo wọ́n ti yín o. Hmm. èmi ò ní yàrá ìmọ̀rẹ́ mo ní èmi wo ṣẹ́ni tí èèyàn bá dúpẹ́ orí àná máa rí mi gbà inú mi máa ń dùn téèyàn bá mú rẹ̀ ẹ jẹ́ ká máa dúpẹ́ even though lọ́wọ́ ọlọ́run ọba tó dá wa sáyé tá a bá ń dúpẹ́ ní gbogbo ìgbà á tún máa ṣe ohun ọ̀tún fún wa á máa ṣe dáadáa fún wa síwájú àti síwájú sí tó bá dúpẹ́ kékeré wà tó gbà ńlá ìyẹn tún ń kọ́. ah ṣé gẹ̀yà blog wàláì ọlọ́run ní kí n wò ní yóò mọ̀ pẹ́ wá bí <laughs> mo kàn wojú screen mo ṣe ń drive mo kàn rí a ṣé gẹ̀yà blog god bless you sir ah ọkọ làwọn ti sẹ́ni twenty thousand god bless you mr ọkàn ah ṣe want to send sẹ́ni twenty ah another thirty thousand tj ah why yc ah yc yc ó yẹ kẹ́ ju twenty you yẹ kó ju twenty thousand go. wo <laughs> ẹ̀yin wo tí mo mọ̀ yín pa yc ẹ jẹ́ ṣọ́ra yín ẹ jẹ́ round up èmi àti oyè kan náà lájọ máa san fifty lèmi máa fi lẹ̀ You know my fifty lẹ̀ ẹ wá fi thirty twenty lẹ̀ ta ló máa gba twenty lọ́wọ́ yín yc ẹ wò ó ṣé Texas àbí Dallas lẹ́wà yín ti Amẹ́ríkà ṣé mi lẹ́yìn máa fún twenty k ẹ jẹ́ ṣọ́ra yín YC studio. ẹ ṣé gan sir God bless you ẹ ṣé gan mi ì ṣe ah, àwọn èèyàn ti bá mi kàn ah, àmọ́ update lọ́la mọ̀ pé ó yẹ máa make sense ó máa make sense gan ni ta ló ti fún wọn lówó. Hey, why ti yc ti She, she, I ẹnu náà yc ṣe ti hard thirty ni ẹ jẹ́ kí n Have you added the thirty k My lord, máa lọ wá orúkọ yín jáde ní àkáǹtì yc She add tell semi added If you added the sí kílẹ̀ add sí twenty yẹn the ti She fifty ṣe ti round up she roll for fọlákẹ́ For fọlákẹ́. ẹ jẹ́ kí n mọ̀ tẹ́ bá ti hand it up. ẹ gbọ́dọ̀ hand it up ni o i no want me say ẹ gbọ́ mi ò ṣe kó gbà <laughs> ẹ ṣé ẹ̀yin tèmi adéwálé adébáyọ̀ aládé ọmọlára kẹ́mi. ẹ ṣé gan ni mo máa yín wo Dayo Olapero oh, God bless you Adekunle Adegbite ah. ó yà lọ ṣé o mọ̀ pé tí wọ́n ti ní kẹ́ ẹ tán ni. Ah, àwa ní fowó ṣe ọmọ ní fowó ṣe mo ti rọ́ mo ní anífowó ṣe kan bí o orúkọ yẹn yẹ kó ròyìn mọ́mí ọmọlọ́lá anífowó ṣe ẹsẹ̀ ìdòwò sí wa sínú àkáǹtì wa. lẹ́kí mo tún rí another thirty. ah fat ẹ ṣe ẹyin ọlọ́run ò ní dójú tì yín lágbára ọlọ́run mo rí ẹnìkan tún sẹ́ndí thirty k. máa dú à mo máa dúpẹ́ o ẹ ṣé o ní gbogbo ọ̀nà ẹ ṣé mo rí pé orúkọ yẹn ń lọ yọ̀ǹgí mo drive TJ okay wise.